يدخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه <clears throat> ونعوذ بالله من شرور أنفسنا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 إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن باتي أدوك فون الله الحمد لله أترى إكي الله اه، أنه أريد أن جتاري اه، كلما با النبي محمد sallallahu alayhi wa alihi wa sallam níbi tí a bá tafsiru wa dé lánàá ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú suratu Hud aya one fifteen ibẹ̀ ni a ti máa tẹ̀síwájú insha allah ta'ala àyà one sixteen ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú tí a bá wo ọ̀rọ̀ tí à ń bá bọ̀ nínú súrà yìí òun náà ni pé Allah subhanahu wa ta'ala òun pa anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ń pa á láṣẹ nípa ìdúró déédéé aṣelálàyé fún wa ipò àti ọlá tó ń bẹ fún kéèyàn ó jẹ́ ẹni tó dúró déédéé nídìí ẹ̀sìn ẹni bá dúró déédéé. ọlọ́run ọba yóò pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ẹni tí bá ń sọ̀bẹ́sẹ̀lú tó ṣe pé gbogbo nǹkan rí fi ń ṣe nídìí ẹ̀sìn látara pé gbogbo nǹkan ń dùn òun bó bá yẹ gẹ̀rẹ̀ díẹ̀ yóò gbàgbé ọlọ́run al-istiqamatu fi ddin àfáwà Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu wọ́n ní dáńpẹ̀ ní al-istiqamatu fi din wọ́n náà náà ni wípé an tastaqim ala al-amri wan an tastaqima ala al-amri wan-nahyi ni kéèyàn ó dúró déédéé lérí ntọ́lọ́n bá pa wá láṣẹ ká dúró déédéé pẹ̀lú ẹ̀ àwọn nǹkan tí ọlọ́run bá kọ̀ fún wa ká dúró déédéé láti má rọlù wàlá tẹ̀rù ọ̀rọ̀ ìhánẹ sàlẹ̀ kéèyàn má máa dètè bí ìgbà tí kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá ń dètè kọ̀lọ̀kọ̀lọ̀ lè ṣe bẹ́ẹ̀ nípò ń ti kú kó lè pẹran jẹ ká jìnnà sí ìmọ̀ déètè ká fi ọ̀tọ̀ sínú kó ṣe pọ́tọ̀ ní tá a máa sọ síta gbogbo ẹni tó bá nírú ṣe eléyìí a lè pè lẹ́ni tó ní al-istiqamatu fi din bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá ní ìdúróṣinṣin nínú ẹ̀sìn ẹni rí i kó wá mú àwọn èèyàn pálapàla lọ́rẹ̀ẹ́ ayò àwọn ẹni ìdọ̀tí ẹni máa rí pẹ̀lú irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ bákan náà ọlá tó ń bẹ fún ìmọ̀ kírun bákan náà bí ọlọ́run subhanahu wa ta'ala. bó ṣe gbẹ wá ló ń gbẹ pé ká pọ̀ níṣẹ́ dáadáa torí pé ṣe dáadáa tẹ́ ẹ rí wọn ọlọ́run fi máa ń pa àìdá ẹni rẹ. bákan náà gbogbo ẹnikẹ́ni tó gbèrò pé òun fẹ́ máa ṣe dáadáa yóò ní sòrò yóò ní ìtẹ̀mọ́ra yóò sì ní ìgbà fọlọ́run. lórí gbogbo nǹkan tójú rẹ̀ bá kàn látara wípé òun yan dáadáa. látara pé òun yan dáadáa láàyò yóò ṣe sùúrù yóò ní faradà. ọlọ́run bá wá ń tẹ̀síwájú nínú alukur'an. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا كان من القرون من قبلكم أولو بقيه قلوب كيتي ينهون عن الفساد في الأرض ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين عبر تتمع القرآن pẹ̀lú orúkọ ọlọ́run arahman ọba ọlọ́pọ̀lọpọ̀ ìkẹ́ arahim ọba àṣàkẹ́ bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ولولا كان من القرون من قبلكم أولو بقية ينفعون ولولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين nínú àyà èyí tí a ti ọlọ́wọ́n bá ń sọ pàtàkì al'amuru bil ma'ruf wannan yu'ani munkar kama pàṣẹ dáadáa kásì máa kọ ìwà àbàjẹ́ àìká ìta bá wà kámọ dalẹ̀ bàbá rí dáadáa táwọn èèyàn pàtì ká pè wọ́n sídìí dáadáa ẹjẹ àjọjọ máa ṣe dáadáa bá a bá rí àyídá tẹ̀sìn ní tiwa ní tìjọ́mọlúàbí ni táwọn ènìyàn bá ń sọ àyídá àdì dáadáa ká má dákẹ́ ká má kìlọ̀ fún wọn ẹ má ṣe àyídá gbogbo ntọ́lọ́ wọn bọ̀ fẹ́ ẹ jìnnà sí ọlọ́run fẹ́ kó yọ wá wípé bẹ́ẹ̀ yẹn bá lè máa ṣe é èyíkéyìí nínú àwọn àwùjọ tí wọ́n bá ń ṣerú ẹ̀ ìbínú ọlọ́run yóò jìnnà sí wọn ìyà ọlọ́run kò ní í jẹ́ sí wọn ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run yóò máa jẹ́ sí wọn àmọ́ èyíkéyìí nínú àwùjọ tí a bá ti náà ìpàṣẹ dáadáa táàsì pàtàkì kíkọ ìwà àbàjẹ́ ìbàjẹ́ ò kúrò mbẹ̀ ọlọ́run ọba ń sọ fún wa pé faláwọlá kánà minal quruni min qablikum. faláwọlá kánà minal quruni min qablikum. faláwọlá ìtumọ̀ rẹ̀ níbí kì í ṣe lil imtina ìtumọ̀ rẹ̀ náà ni fàhálà ìbámu da púpọ̀ àní túmọ̀ rẹ̀ wípé tó bá jẹ́ pé fàlàwòlá ìbá da púpọ̀. kàánà mi lọ́rọ̀ kúrò ní mi kọ́ bẹ́ẹ̀ ni kún. tó bá lọ jẹ́ pé ó ń bẹ nínú àwọn ìjọ àwọn ìran tó ṣáájú yín àwọn ìran tọ́lọ́wọ́n bá pa wọ́n rẹ́ tá a ti sọ̀rọ̀ wọn nínú àwọn ìran ànábì sọ́ọ̀lẹ̀ ìran ànábì Hud ìran ànábì Shuaib àwọn ìjọ Firaun àwọn wọ̀nyí ni al-umamul mukazziba tó bá lọ jẹ́ pé ó ń bẹ láàrin wọn ni. olùbàtí yàtì. tó bá lọ jẹ́ pé àwọn èèyàn kan ń bẹ olùbàkí àwọn ẹni re tí wọ́n ṣẹ́kù lórí dáadáa táwọn ò bàjẹ́ máyé torí pé ìpìlẹ̀ òun náà ni dáadáa àárín ọ̀nà laburú tí máa ń wọnú ìgbésí ayé ẹ̀dá kullu mawludi yuladu ala al-fitra gbogbo wa pátá lérí dáadáa náà ni wọ́n bí wa lé lérí kò sọ́mọ kan tí wọ́n bí níjọ́ tí wọ́n bí tó sì bẹ̀rẹ̀ sí ní jalè kò sọ́mọ kan tó yẹ pé bí wọ́n ṣe bí náà ló sì bẹ̀rẹ̀ sí ní mutí ní mugbó yóò máa dàgbà lérí dáadáa dáadáa títí àìdọ́gba wọlé sí la látara inú rẹ tí wọ́n bí sí ìdílé tán bí sí ó lè fara kó àìdá látara bàbá àtìyá nígbà tó bá ṣe pé ẹni fi ni wọn bí ó lè fara kó àìdá látara àdúgbò tá sí ó lè fara kó lọ ó lè fara kọ́ àìdá látara ẹni tó fẹ́ níyàwó àìdá yìí òun kọ́ nípìlẹ̀ dáadáa nípìlẹ̀ ọ̀nà làìdá ti wọlú ìgbésí ayé ẹ̀dá kọ́lọ́n kó sọ wá ń bẹ̀. ọlọ́run ọba wa ní fàlẹ́wọ́lá. fàlẹ́wọ́lá kana minal quruni min qablikum. ọlọ́run ọba ní ìbá da púpọ̀ tó bá lọ jẹ́ pé ó ń bẹ nínú àwọn ìjọ tó ṣáájú àwọn ìran tọ́lọ́wọ́n bá ti pa wọ́n rẹ́ ọ̀rọ̀ wọn ìbámọ̀ sì já sí dáadáa àwọn ò bá mọ̀ já sẹ́ni tá a parun tó bá lọ jẹ́ kó ń bẹ nínú wọn. àwọn ẹni tọ́lọ́wọ́n nìkan sì máa ṣẹ́kù lórí dáadáa àpilẹ̀ kí ni dáadáa àpilẹ̀ ó náà ní àlùfítírọ̀ fitrọ tọ́lọ́wọ́n bá dá sí wa la àmọ́ mọ̀ kí ló dá kí ni tí ò dá ọlọ́run dá sí wa lára ṣùgbọ́n tó bá ti di pé fitrọ ti bàjẹ́ àmọ́ rí tí ò dá àmọ́ sọ pé tó dá ni àmọ́ rí tó dá akọ̀yìn sí fitrọ ti bàjẹ́ nù àmọ́ ìpìlẹ̀ tọ́lọ́run dá wa lé ó náà ni wípé ẹni tó bá gbé ba tó pààyàn kì í ṣèjọ́ kan ló bẹ̀rẹ̀ bọ́lọ̀ ń ṣe dá wa òun náà ní kẹ́rù ó báyàn ah, bó ní ṣe á gbà ní ilé gbẹ̀mí ọmọ làfi ẹlòmíì adìẹ ló kéré kò lè pa ṣùgbọ́n ní tí ò lè pa adìẹ lénìí ẹ mẹ́jọ yà yẹn lẹ́nu ó lè pa yẹn lọ́la o àwọn nǹkan kan ni ó máa ṣe àwọn kan ni ó máa bá rìn nǹkan kan ni ó máa wò àwọn nǹkan kan ni ó máa gbọ́ títí tọkàn rẹ̀ ó fi le tọkàn bá wa le tán fitira yóò wá parẹ́ kò wá ní dáadáa mọ̀ ní dáadáa mọ́ ọmọbìnrin arìn o bẹ́ẹ̀ bá sọ fún gbé lágbájá bó ṣe múra yóò mọ̀ dá yóò ní kí burú òun ò ní rí n tó burú mbẹ̀ ṣùgbọ́n wọn ọ̀tọ́lọ̀ ń bá ní kí tiẹ̀ sì ìwọ ló rí nǹkan yẹn sọ fún gbé kò ọmọ nìyà máa ṣe yahoo yahoo bẹ́ẹ̀ bá sọ fún pélé yóò mọ̀ dá yóò ní kódà yà ń gan ṣàdúrà fún un fitira ti bàjẹ́ tí fitira bá ti bàjẹ́ àní dáadáa mà sí dáadáa mà àìdá láàmà pè ní dáadáa ṣùgbọ́n àwọn tó bá sọ wípé olùbákìyà àwọn tọ́lọ̀ ń bá nìkan sì máa ṣẹ́kù kí dáadáa ìpìlẹ̀ yẹn ṣẹ́kù sí wọn lára nínú àwọn ẹni re ìbáṣepẹ̀rù wọn bẹ́ẹ̀ ń bẹ láàrin àwọn ìjọ tá a parẹ́. yẹnì àwọn àní fata di sílẹ̀ àwọn. torí pé tí àwọn ènìyàn bá ń bẹ láàrin wọn kò ní í jẹ́ pàǹdẹ́bí ọlọ́run nìkan ni ó máa kọ̀ bàjẹ́ àwọn ẹni re nínú wọn náà wọn ó máa kọ ìbàjẹ́ lórílẹ̀ èyí tẹ̀ ń ṣe yóò dá o èyí tẹ̀ ń wúwa yóò dá o táwọn tí ń kọ ìbàjẹ́ bá ti pọ̀ ju ẹni tí ń ṣèbàjẹ́ lọ ìbàjẹ́ ò ní pẹ́ kásẹ̀ ńlẹ̀ àmọ́ ìbàjẹ́ pọ̀ ju àwọn tó ń kọ́ àbáwọn tó ń kọ ìbàjẹ́ gan atẹ́gùn ìbàjẹ́ ń fẹ́ sí wọn lójoojúmọ́ ìbàjẹ́ ò ní tán ọlọ́ni tó bá lọ jẹ́ wípé àwọn tí wọ́n ṣẹ́kù lérí dáadáa náà àwọn ẹni rè tí wọ́n bá lọ máa bẹ nínú àwọn tá a parẹ́ ni. yẹnì àwọn àlè fásádì fìlà àrùn. tí wọ́n bá lè máa kọ ìbàjẹ́ fáwọn ènìyàn lérílẹ̀. ìlà pàlílà mi mẹ́lẹ̀ ẹ̀jẹ̀ iná mi nù. ọlọ́run ní àwọn ẹni rè kọ̀ọ̀kan wọ́n sì wà nínú àwọn ẹni tá a parẹ́ yìí àwọn ẹni rè kan wà tó ń bẹ pẹ̀lú àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n àwọn wọ̀nyí lákọ̀ọ́lì àwọn kéré mímọ́n àìrìnjáìnà mi ni òun àwọn tó kéré òun àwọn wà nínú àwọn tá a là pẹ̀lú àwọn ànábì ọlọ́run ọba wọn ìgbà tọ́lọ́run ọba pa àwọn ìjọ famud tó pa wọ́n rẹ́ ọlọ́run la èyí tí í ṣe ànábì ọlọ́run àtàwọn tó gba sọ́ọ́lì gbọ́ ọlọ́run làwọn bó tilẹ̀ jẹ́ pé lílá kọ̀ lílá àwọn ò pọ̀ àwọn tó kọ̀ tọ́ lọ wọ́n pọ̀ ìgbà tó lọ́wọ́ bá pa àwọn áádírẹ́ ọlọ́run la ànábì Hud àtàwọn tó gbà á gbọ́ ìgbà tí ọlọ́run ọba pa àwọn ìjọ Ṣuaib rẹ̀ ọlọ́run ọba la Ṣuaib àtàwọn péréte tágbà nábì ṣùháìbù wọ̀ ìgbà tó lọ́wọ́ bá pa fìràwọ́nà àtàwọn àjọ rẹ̀ rẹ́ ọlọ́wọ́ bá la ànábì Musa àtàwọn tó gbà á gbẹ́nu ọmọ Israel ìyẹn ọlọ́wọ́ bá ń sọ fún wa láàyè yìí wípé illa qalilan mimman anjayna minhum. illa qalilan mimman anjayna minhum. ọlọ́wọ́ bá ní àwọn ẹni rẹ̀ péréte tó kù táwọn náà kún àwọn ànábì ọlọ́run nípa kíkọ ìbàjẹ́ lérílẹ̀ àwọn eyín odò wọn náà nìkan láàlàá. wọ́n sábà aládé iná bọ́lá máa ó tiri fún òfin. ọlọ́wọ́n bá ní kẹ́ wá ara wọn kan nínú àwọn tá a rán àwọn òjíṣẹ́ wa sí wọn ò gba ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run wọn ò tẹ̀lé wọn wọn ò tẹ̀lé ọlọ́run wọn ò tẹ̀lé òjíṣẹ́ tààrà níṣẹ́ ni wọ́n tẹ̀lé kínní wà tábà lẹ́bi ìnàbọ́là mu. wà tábà lẹ́bi ìnàbọ́là mu. ẹlẹ́wọ̀n bá níṣẹ́ ráwọn alábòsí nínú àwọn ìjọ ta parẹ́ ìtàwọn ń tẹ̀lé ni mọ́ ó tèrè fòfè. wà tábà lẹ́bi ìnàbọ́là mu mọ́ ó tèrè fòfè. ìtàwọn ń tẹ̀lé ó náà ni gbogbo omi tó kèlè ó bá ti pọ́n lérí máa ó tèrè fún fi gbogbo ohun tí wọ́n ti lè máa gbégbèsè ayé yọ̀tọ̀ mi báwọn yẹn bá báwọn sọ̀rọ̀ wọn gbọ́ sùmọ́tẹ́ bá nítọ́ ọlọ́run rè wọn ẹ ọlọ́run lẹ̀ láàfin rí ẹni tó ṣe pé wọ́n ní wọ́n fún twenty five thousand kó já àwẹ̀ tó sì já. واتبعوا ما واتبع الذين ظلموا ما أترفوا فيه ọlọ́ ní àwọn wọ̀nyí níṣẹ́ ni wọ́n ń tẹ̀lé àwọn alábòsí wọ̀nyí wọ́n ń tẹ̀lé mọ́ òtìrìfú fíì ibi tí tarọ́f tó bá ti wà tarọ́f ọ̀nà ni ìgbésí ayé fàmílétè ń tutọ́ gbẹdẹmukẹ wọn gbàgbé tọlọ́ntẹ́yẹ́yẹ́ etí wọn ò ní ṣí sísọ lọ ṣùgbọ́n tá a bá dèdè ìtàyé ara wọn ayá gágá kò sí ń tẹ ní kí wọ́n ṣe nítàyé tí wọn ò ní ṣe kódà bẹ́ẹ̀ ní ká máa forí dólẹ̀ báyìí wọn ò ṣe tó bá tẹ ṣùgbọ́n tó bá tẹ lọ ní wọn làwọn ò lè ṣe wọn ní ò sáyè wọn lágbára àwọn ò gbé ṣùgbọ́n tó bá pẹ́ lẹ́yìn tí ó jà sówó tí ó jà sọ́lá tí ó jà sípò tí ó já sáǹfààní táyé wọn ó dìde wọn ó múra sí i. wàtánù mujrimin. ọlọ́wọ́n bá ní gbogbo àwọn táyé yẹn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ọ̀daràn ni wọ́n ẹni ìbínú ọlọ́wọ́n ọba ni gbogbo àwọn tí wọ́n bá fi tọ́ ọlọ́run ọba tí wọ́n jù sẹ́yìn tí wọ́n gbọ́ láfúntayé ju tọ́lọ́ lọ. nínú àyà yìí ọlọ́wọ́n ọba ó pín àwọn èèyàn sọ́nà méjì al-umamul mukaddiba àwọn ìjọ tọ́lọ́wọ́n bá parẹ́ nínú wọn àwọn ẹni rẹ ń bẹ níbẹ̀ olùbàkíyà táwọn ń pàṣẹ dáadáa wípé táwọn anájọ ọlọ́run sọ yìí ẹ jẹ́ ká gbọ́dọ̀ sí wọn lẹ́nu o ìbàjẹ́ yìí ẹ jẹ́ o àwọn tí wọ́n ń sọ ọyún wọn kéré wọn ò pọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n nífẹ̀ẹ́ tayé tí wọn ò bìkítà láti kówó jọ látara kẹlòmí ò sunkún káwọn ó lè rẹ́rìn látara kẹlòmí ò bànújẹ́ kínú tí wọ́n lè dùn àwọn wọn nì wọn ò kọ ìbàjẹ́ torí pé bí ìbàjẹ́ ni wọ́n ti ń jẹ ìdí ìbàjẹ́ ni wọ́n ti ń mu kí náà má sí làwọn ò lówó lọ́ọ́ kí ni orílẹ̀-èdè máa da ibẹ̀ lówó tí wọ́n wà kí bandit kidnapping kó má parẹ́ kó má dáwọ́ dúró ibi tí jíjẹ tí wọ́n wà nìyẹn Boko Haram kó máa tẹ̀síwájú ibẹ̀ làwọn ti ń lọ́lá ọlọ́run ọba nírú àwọn bẹ́ẹ̀ kánú mùjìrìmí. wọ́n kánú mùjìrìmí. ọlọ́run ọba ní ẹni èpè ni wọ́n ẹni àdánù ni wọ́n ẹni òfò ni wọ́n ọ̀daràn ni wọ́n níwájú ọlọ́run. wa ma kana rabbuka liyuhlikal qura bi dhulmin wa ahluha muslihun. ọlọ́run rẹ̀ àná Muhammad sallallahu alayhi wa ọlọ́run ọba rẹ kì í ṣàdédé pa àwọn ènìyàn kan rẹ́. وما كان ربك ليهلك القرى بظلم ọlọ́run kì í ṣàdédé pa àwọn ìran kan rẹ́ ní tàbùsì ọlọ́run kì í ṣàbùsì kọ́lọ́n kan wípé ó wù mí kí n pa nǹkan rẹ́ ọ̀ya láìṣẹ̀ kó sì máa pa àwọn èèyàn kan rẹ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. wà á lù hàn mùsùlùmí. pàápàá jùlọ ìparun kò lè jẹ́ tàwọn ènìyàn kan lókùrú ìgbà tó bá ṣe páwọn ará ìletò àwọn aráàlú àwọn ìran náà àwọn tí wọ́n ń tún nǹkan ṣe ń bẹ láàrin wọn. wà á lù hàn mùsùlùmí nígbà tó ṣe wípé àwọn wo ni àlùmùsùlùmí al-amiruna bil ma'ruf wan-nahuna 'anil munkar ọlọ́run ò ní bínú sáwọn èèyàn kan lọ́kùrúgbà tó ṣe pé láàrin wọn àwọn tí wọ́n ń pàṣẹ dáadáa tí wọ́n ń kọ̀ wà bàjẹ́ tí wọ́n jẹ́ atúlùṣe tó ń pe àwọn èèyàn sídìí ìtọ́ ọlọ́run tó bá ti pọ̀ láàrin wọn ọlọ́run ò pa wọ́n rẹ́ ìyẹn ń túmọ̀ sí pé tá a bá wọ àyà yìí ọlọ́run ọba jẹ́ kó yẹ wa wípé ní ti máa ń fa ìyà òun náà lẹ̀ṣẹ̀ kì í wá ṣe ẹ̀ṣẹ̀ nìkan ká tún mọ̀ wá rí ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ ká mọ̀ rí ẹni tí ó kọ̀ bàjẹ́ ìbínú ọlọ́run kò ní í jìnnà sáwọn èèyàn bẹ́ẹ̀ ó lè máa bẹ nínú ìdílé nínú ẹbí ó lè wà ládùúgbò ó lè wà nínú ìlú ó lè bẹ lórílẹ̀ èyíkéyìí nínú ẹbí tó ṣe wípé kò sẹ́ni bàbá ìbàjẹ́ kò ní kọ̀ kò sì ní pàṣẹ dáadáa fọ́mọ àtàwọn ìyàwó ẹ̀ kọ́mọ retí ìbínú ọlọ́run kọ́mọ retí ìbínú àti ìdààmú nínú ayé òbí mi ń bẹ kò sí etí ò lè ọmọ àmọ́ kò ní pọmọ yẹn láṣẹ dáadáa ọba ní wa'muru ahlaka bis-sala ní ìwọ bàbá. pa àwọn aráalé rẹ̀ láti ká máa kírun. wà á sọ bẹ̀rẹ̀ àlẹ́ ìhá. ìyàwó ò kírun ọmọ ò kírun inú rẹ̀ sì ń dùn pọ̀ náwó lé wọn lérí oníṣẹ́ erélè oníṣẹ́ wọ yunifásitì tọ̀hún ó lọ sọ̀rọ̀ ibi sọ̀rọ̀ ayé ó ń lọ UK bẹ́ẹ̀ sì ni wọn ò kírun kí ni ń dùn ọ̀nà kí ni ayọ̀ rẹ Islam ń tán nínú ilé yín ẹ̀ ń yọ̀ gbogbo àwùjọ tí ò bá ti sáwọn tí ó máa pàṣẹ dáadáa tí wọ́n máa kọ̀wà àbàjẹ́ ìbínú ọlọ́run kò jìnnà sí wọn àjálù burú kò jìnnà sí wọn ìyẹn ń bẹ nínú táyà yìí ń sọ fún wa a gbọ́dọ̀ máa ní àwọn ẹnìkan tí wọ́n pọ̀ ló ń kà tí wọ́n máa kọ̀wà àbàjẹ́ tí wọ́n sì máa pàṣẹ dáadáa kí ìbínú ọlọ́run kó lè jìnnà sáwùjọ yẹn súnmọ́ gbogbo àwùjọ tó bá ṣe wípé ìbàjẹ́ ó ti di ayọ̀ níbẹ̀ kódà bí èèyàn bá fẹ́ kọ ìbàjẹ́ ọ̀hún ayé àárí èèyàn sálásẹ̀jù ayé àárí èèyàn sí alákatakítí wọ́n ṣe wọ̀ nìkan ni bọ́ba ní ń ṣe ìbàjẹ́ ń ṣe lọ ń ṣe wọ̀ ní ń ṣe ìbálò ní ń ṣe ọ̀wá fẹ́ gbìjọ ọlọ́run gbogbo àwùjọ tó bá ti rí bẹ́ẹ̀ tó ṣe pé àwọn olùyapa àṣẹ ọlọ́run wọ́n pọ̀ jà wọn tí ń ṣe tọ́lọ́run lọ àwọn tí wọ́n ń kún ìbàjẹ́ lọ́wọ́ wọ́n pọ̀ jà wọn tó ń kọ̀ bàjẹ́ àwọn tó ń pàṣẹ dáadáa wọn ò tó nǹkan àwọn tó ń gbógun ti dáadáa àwọn ni wọ́n pọ̀ irú àwọn àwùjọ bẹ́ẹ̀. ẹ lọ wípé ìbínú ọlọ́run ó súnmọ́ wọn lánà ọlọ́run kò jìnnà sí wọn kí nìdí tá a fi sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ láàyè mí inú alukur'an. ọlọ́wọ́n bá ní lóyìnà lẹ́dínà káfàrú mi ń bá ní israel. lóyìnà lẹ́dínà káfàrú mi ń bá ní israel. alálísàní dáúdà wà ìsà bínú mariam. alálísàní dáúdà wà ìsà bínú mariam. ذلك بما عصوا وكانوا يعتدون ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون. ọlọ́wọ́ bá nílò الذين كفروا kàfàrú ọlọ́ọ̀ni àgbẹ̀wọ̀n ṣépè min bani Israil. àwọn tí wọ́n kọtọ lọ nínú àwọn ọmọ Israel. alali sani Dawud. látòrí ahọ́n anabi Dawud anabi Dawud àgbé wọn sí pé. wáyé ìsàbẹ̀nù Mariam. anabi Isa ọmọ Mariam ó náà gbé wọn sí pé. sálì kábí máa sọ̀rọ̀. látara wípé wọ́n ṣe pa sófin ọlọ́run. wàkànú yàtànú. wọ́n sì tún tayọ ààlà níbi ìṣiṣẹ́ lọ́hùn. kánú láyàtànà ọ̀nà àmúkárì mọ̀fàlù. ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ tó fi wọ́n fi dẹni ègún níwájú ọlọ́run. kánú láyàtànà ọ̀nà àmúkárì mọ̀fàlù. tí wọ́n ṣe náà ni wípé bá bá rí ẹni tí ń ṣàìdá wọn a tún mọ̀ wọn a ẹ̀ láyà àtànà àwọn àmọ̀ kárí fáwọn àlọ́. àwọn àtìbàjẹ́ ni wọ́n jọ máa sùn àwọn àtìbàjẹ́ ni wọ́n jọ máa jí wọn ò sì ní kọ̀bàjẹ́. nàbí ìsàmà kànú yà sọ àlọ́. ọlọ́run ọba ló burú jáì kámẹ́rẹ̀ tí ó máa kọ̀bàjẹ́ láàrin yín kó ṣe pé ẹni tó bá fẹ́ kọ ìbàjẹ́ gan ẹ máa dẹ́rù bá pẹ́ pa kó wọ́n wà ń fẹ́nu mọ́nu ìbàjẹ́ wàá gbalé yóò gboko àfọwọ́ Abu Daud wọ́n gba ẹ̀gbà wá hadithi kan wá nípasẹ̀ àfọwọ́ Abdullahi ọmọ mas'u wọ́n ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi n'i àyà yìí ń tó ni wípé awwalu ma dakala naqs fi bani Israel àkọ́kọ́ ń tó kórìí ibú báwọn ọmọ Israel ọ̀nà ni wípé kánà rọ́jùlù. yálùkọ rọjùlá ẹnìkan nínú wọn wọn bá pàdé ara wọn tó bá rí i pé ẹnìkan ń ṣàyídá yóò sọ fún pé tẹkìlá dáàmà tẹsán bẹ̀rù Ọlọ́run nítorí ṣe yóò dá gbé jùlẹ tó bá wá sọ fún bẹ́ẹ̀ nígbà ọba tún kejì tó bá tún rí lórí tí ń ṣe yẹn tí akíla wàṣẹríba wàkọ̀ìdà kò wá ní rí ní tí ń ṣe sí tí ò dáa mọ́ kò ní kọ̀ fún fun jókòó tí wọ́n ó jọ máa jẹun ni yóò jókòó tí wọ́n ó jọ máa mú ni yóò jókòó tí wọn ó jọ máa sọ̀rọ̀ ni eni tó kọ fun lánàá ko fáburú yẹn lẹ̀ ìwọ tó wá ń kọ aburú fún o tún gbọ́dọ̀ bá jókòó mọ́ o ba ti fáburú yẹn lẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ Israẹli tán bá ti sọ lánàá wọn ò ní sọ ọmọlẹ́ni wọn bá jókòó anabi sallallahu alayhi wa sallam anabi ni orí ìṣesí ni wọ́n wà wà daraba Allahu quluba ba'dihim bi ba'd ọlọ́run ó wá sọ ọkàn wọn náà di kan ẹni tí ń kọ bàjẹ́ lánàá òun náà bàjẹ́ sí bàjẹ́ mọ́ bàjẹ́ jọ ń ṣe ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá fi làánà àwọn gbogbo wọn àtàwọn tó ń ṣe àtàwọn tó kọ́ lánàá jàmá mélòó mélòó lẹni tí ń kọ ìbàjẹ́ lánàá tó ṣe pé lónìí ìdí ìbàjẹ́ nǹkan ló náà ti jẹun kò sí ti máa ń fà á ju wípé wàlá tẹ́ríkanú ilà lẹ́rí iná bọ́ọ̀lámù èèyàn ń ṣèbàjẹ́ ẹni ó fìbàjẹ́ lẹ̀ kò fìbàjẹ́ lẹ̀ ẹ ṣáájúrù rẹ̀ ẹ pátì ọ̀rẹ́ wa mi ìgbúrò ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kí ni mo ṣe yín tó ń ṣe ni kò já okùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó o bá ti kọ́ fún bẹ́ẹ̀ o ń bá a jẹ o ń bá a mú ń jókòó nígbà tó bá yá ìbàjẹ́ yẹn yóò padà ran ìwọ náà in tó fi jẹ́ pé oníbàjẹ́ pọ̀ láàrin wa lẹ́ni nìyẹn májè wọn ò sọ mí lẹ́nu májè wọn ò sọ mí lẹ́nu ìwọ gangan padà di sọnù. arábìnrin sọ bẹ́ẹ̀. ìdí nìyẹn tó lọ́n fi sọ àyà yẹn kalẹ̀ pẹ̀lú iná lẹ́dí iná káfàrú min bani Isra'il. iná lẹ́dí iná káfàrú min bani Isra'il. ala lisani Dawuda wa Isa bẹnu Maryam. ذلك بما عصوا وكانوا يعتدون ذلك بما عصوا وكانوا يعتدون أرون كانوا لا يتناهون عن منكر فعلوه كانوا لا يتناهون عن منكر فعلوه àti ebe yẹn bá ń ṣe ìbàjẹ́ gan-an tán bá tún ń ṣe ìbàjẹ́ ó ń bẹ náà àwọn onímọ̀ tí wọ́n mú wá ń bẹ̀ wọ́n ní ọlọ́wọ́n bọ̀ sọ pé kánú láyà ní haúnà ó ní láyà tàná haúnà wọn ò oníbàjẹ́ náà làwọn méjèèjì àti tẹ báyọ̀ jọ mú tí ọ̀yẹ́kẹ́ tó máa sọ fúnra ẹbí ọ̀sìn yìí mọ̀ dá wọn ò ní pẹ́ filẹ̀ láyà tàná haúnà ó yẹ kẹ́yìn oníbàjẹ́ kódà kẹ́ wàánú ìbàjẹ́ yẹn ẹ mọ́ ìbàjẹ́ pẹ̀lú dáadáa njẹ́ ó jẹ́ tètè kó bẹ̀ yẹ. Labi sama kanu ya fa'alun. Labi sama kanu ya fa'alun. Gbogbo àwùjọ táwọn èèyàn bá ti pa ìpàṣẹ dáadáa ìkọ̀wà àbàjẹ́ tì àwùjọ náà ò ní pẹ́ dojú délẹ̀ nípa ètò ọrọ̀ ajé economically yóò dojú délẹ̀ nípa ọ̀rọ̀ security yóò dojú délẹ̀ bí wọ́n bá jẹ́ nìkan gbé láwùjọ táwa wà yìí wọ́n á sì tún kó wọn pamọ́ ní orílẹ̀ àwùjọ táwa yìí náà wọ́n á sì tún máa fi fídíò ránṣẹ́ pé àwọn tá a kó àwọn rèé o àwùjọ ò sì ní ìlérí wọn mú kì í sì ṣe pé nu omi ni wọ́n wà kì í sì ṣe nu atẹ́gùn ní orí ilẹ̀ yìí náà wọ́n á tún lo fóònù bẹ́ẹ̀ sì ni gbogbo nọ́mbà kó wá pátá ló wà connected orúkọ tó ń kálukú fi rẹ́gísítà ó ń bẹ gbogbo ibi tó ń kálukú wà ó ṣe é link ó ṣe é track ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ṣé wọ́n ti sọ iye owó tí wọ́n gbà lọ́wọ́ yìí ẹ lọ fún wọn. ìgbà wo la fẹ́ gbàdà bẹ́ẹ̀ ẹ wá ní kó dúró kò lè dúró torí pé ẹni tó ṣe é lánàá ó ti dán lọ́rọ̀ àmì tó ṣe é níjẹta òun ló gbàpò tí fóun fẹ́ di gọ́vùnà ó rí owó tó ná ó sì tara rẹ̀ di gọ́vùnà ẹ wá ní káwọn tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n má ṣe wọ́n láwọn tí wọ́n ṣe lánàá wọ́n fi dẹni ńlá ìgbà tí ó sẹ́ni tí ó pàṣẹ dáadáa tí ó kọ ìbàjẹ́ irú àwùjọ bẹ́ẹ̀ kò ní í là lérí ètò ọrọ̀ ajé kò ní lérí ètò ààbò kò ní í là lérí ètò ìbágbópọ̀ ẹ̀dá kò ní í là lérí ètò ẹ̀kọ́ ẹni tó ń jíwèé wò tẹnìkan mu nígbà tí wọ́n mu jáde ẹni tó tún jọ̀gá kan ló ní wá wọ́n ló mu àbí bẹ́ẹ̀ fílẹ̀ fílẹ̀ fílẹ̀ àwọn ọmọ yẹn náà ń tra ìwé yẹn ò wọrí mọ́ ẹnìkan fẹ́ kọ ìwà bàjẹ́ ẹnìkan ni ó má kọ bó o láyé ṣe fẹ́ da nàìbù sàmánà náà wà láàìbù fínà. nàìbù sàmánà náà wà láàìbù fínà. وما لزماننا عيب سوانا وما لزماننا عيب سوانا ẹni tó jalè tẹ ẹ mú gbẹ wá mú tí wọn bá tún ní ẹ filẹ. ìbò zamana náà wàhálà ìbò mi náà. kí ló jí ní tó jí rè àwọn tó jin tó jiyàn lọ ń bẹ jàre ẹ filẹ̀. ìbú sábà nàná ọ̀la ìbòfin náà. ẹni tó pààyàn tí wọ́n mú ìgbà tó tún di bí ọ̀sẹ̀ kejì ó tún ṣe bátidé bó ni ò ṣe tún ní pààyàn lọ́la irú ẹni bẹ́ẹ̀ wá lóun ọ̀pá ọ̀wá ń sọ pé nílùú tó lọ́ba tó níjòyè ah. ṣé bí ìlú tó lọ́ba tó níjòyè ló ti pa ẹnìkan jẹ dá. وما لزماننا عيب سوانا وما لزماننا عيب سوانا. tí ò bá ti jẹ́ àwọn tí ó pinwọ aburú tí wọ́n máa kọ aburú tí wọ́n sì máa pàtàkì dáadáa láwùjọ àwùjọ ò lè dà ọlọ́run bá fẹ́ pé kuntum khayra ummatin kuntum khayra ummatin. ọlọ́lẹ́yìn mùmí níyẹ̀yìn mùsùlùmí ni mo gbéṣẹ́ lé lọ́wọ́ ẹ̀yin lẹ dáa jù nínú àwọn tá a mú jáde fáyé. amúrúnà bíi màrú. ẹ máa pàṣẹ dáadáa. wàtán àwùnà nílmú ká. ẹ sì máa kọ̀wà àbàjẹ́ fáyé. wàtúmínúnà billah. ẹ wà máa ṣe gbogbo nǹkan ń ṣe yẹn lábẹ́ pé gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run lábẹ́ pé gbọ́ lọ́wọ́ ọba gbọ́. wàlọ́hún á mọ̀nà. tó bá wá rí bẹ́ẹ̀ àwùjọ kan ò gbúdọ̀ wà àwọn tí ó máa pàṣẹ dáadáa tí ó máa kọ ìwà àbàjẹ́ ẹ̀mí fẹ́ ṣèbàjẹ́ tẹ́mi ò bá ti rẹ́ni tí ó pín lọ́wọ́ ẹ̀ ẹnìkan jalè wọn ò ṣe nǹkan kan ó sì mú jẹ bẹ́ẹ̀ ẹnìkan pààyàn ó mú jẹ bẹ́ẹ̀ ẹnìkan ṣe jàǹbá ó mú jẹ bẹ́ẹ̀ ẹni tó ń wò lánìyàn pọ́n ó jalè ṣètọ́ni ó máa sọ fún pé ìwọ náà ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni tó ṣe lánàá ó tún nípa ayé tó ń polongo ẹ̀ ni. kì í jẹ́ kí bàjẹ́ ó tán láwùjọ ẹni bá ṣẹ̀ kọ́dá ṣẹ̀rí àfọ̀ ẹni bá ṣe ìbàjẹ́ kájẹ́ká yóò mọ̀ pé bàjẹ́ ló ṣe ìjìyà rẹ̀ rẹ̀ ọlọ́run bá sọ pé wal takum minkum ummah yad'una ila al-khair wàlùsàkùn mìíràn ọmọdún ìyàdẹ̀rùn náà ìlàlù kọ́ yìí. ọlọ́run ọba ní gbogbo gbàtẹ́ bá máa ṣayé gbogbo gbàtẹ́ bá máa darí ayé gbogbo good governance àwọn nǹkan nǹkan yìí kò gbọdọ̀ mọ́ wà láàrin yín wàlítàkùn mínkùn umma. wàlítàkùn mínkùn umma. àwọn kan gbọ́dọ̀ máa bẹ láàrin yín bí gbogbo yín ò bá tiẹ̀ lè jẹ́ àwọn kan من الأمراء والعلماء wal-ulama nínú àwọn aláṣẹ àti àwọn onímímọ̀ ó gbúdọ̀ máa wà láwùjọ yín. yad'una ila al-khayr. tí wọ́n máa pe ayé lọ bí dáadáa àfọ́ ó ṣe wá sí yóò sọ dáadáa yóò pè yín lọ síbi dáadáa al-umara àwọn aláṣẹ wọn ò gbófin kalẹ̀ dáadáa tá a bá pè yín sí wọn ẹni tí ọba ti ṣe ìyá rẹ̀ rí àìdáa tá a fà ṣe wáàsí rẹ̀ yẹn ẹni tó bá ti ṣe ìjìyà rẹ̀ bí wọn ò bá bẹ̀rù ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu àáfà wọn ò bẹ̀rù ìjìyà tíjọba gbé kalẹ̀. wàlùtàkùn ní ẹ káwọn agbófinró kì í ṣe agbófinjó ìyàtọ̀ ń bẹ láàrin agbófinró àti agbófinjó yàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì ẹ jẹ́ káwọn agbófinró tí wọ́n yé sá agbófinjó tí wọ́n láṣẹ àti jẹ ẹni tó ṣèbàjẹ́ níyà torí pé ẹ̀mí ọmọ nìyẹn ń gbà mí bẹ́ẹ̀ bá ní ọlọ́run ó san ọ lẹ́sàn ọlọ́run ó jẹ ọ níyà kò ní kò ní ìbàlẹ̀ o ṣùgbọ́n tẹ ẹ bá sọ wípé ìjìyà rèé wọ́n bá gbọ́ ọmú kirikiri rèé ìyàtọ̀ jẹ rè tó fojú rí báyìí tó rẹ́ nìkan tó jẹ́ ẹ̀mí òsà fún bàjẹ́ bákan náà nínú àwọn onímọ̀ àwọn àfa tí wọn kì í salufa. àwùjọ kan ò gbúdọ̀ wà tó ń wá ṣèyọrí irú àwọn bẹ́ẹ̀ gbúdọ̀ wà ń bẹ́ẹ̀. wọ́yà múrú nábì màrú. tí wọ́n máa pàṣẹ dáadáa fáyé pé dáadáa rèé torí pọ́pọ́lọ́ ẹlòmíì dọ̀tí kò dá dáadáa mọ̀ fún rẹ̀. fitira rẹ̀ ti dọ̀tí òun ò lè dá dáadáa màá fi kẹ́júwe dáadáa fún wọn. wọ́n náà wọ́n náà ní ìmúkà. tí wọ́n máa kọ ìwà àbàjẹ́ fún wọn bá a fa abá sọ ń tiẹ̀ òfin ò tẹ̀ lọ́rọ̀ àfa torí pé àwọn àfa tẹ rí yẹn wọn èyí sọ ọlọ́pàá wọn èyí ṣe adájọ́ káwọn ò sọ ní tiwọn ṣùgbọ́n àwọn adájọ́ ìjọba ni ó sọ wípé ń tá àáfàá sọ yẹn ẹni tó bá ti ru ìjìyà ìjọba ní ìfìyà jẹ ẹni tó bá da àlàáfíà lóru ìjọba ní. ìmáàmù wa gbà ọlọ́run kó bá a ṣe dáadáa fún wọn. wọ́n ń sọ ọ̀rọ̀ kan lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n ń ṣe ètò kan ní mọ́sálásí gbogbogbò nínú ìlú àkúrẹ́ ìgbà tán wá parí ètò táwọn èèyàn fẹ́ máa jáde ọ̀kan nínú àwọn alámòójútó nínú mọ́ṣáláṣí nínú àwọn ọ̀dọ́ tí wọ́n ń mójútó lílọ bíbọ̀ àwọn èèyàn ẹni tó fẹ́ gbọ́kọ̀ jáde tó ń pàṣẹ òun wá dúró ní títì wípé kọ́kọ́ ó dúró káwọn ọkọ̀ kí wọ́n lè jáde nínú mọ́ṣáláṣí jimá báwọn ọmọ tóògì kan ti ń bọ̀ ní wọ́n bá sọ̀kalẹ̀ kí ló dé tó fi ń dá wọn dúró wọn bá bẹ̀rẹ̀ sí nínú gbà báwọn ọba ṣe báwọn ó dọ̀ pósì ẹ lọ ẹnìkan kò nílé lọ wọn ní kò mọ̀ pé ọ̀gá àwọn wà nínú ọkọ̀ yìí wọn bá bẹ̀rẹ̀ sí ní lu ẹnì wọn lù wọn sá aládàádáwò ìgbà tọrọ yẹn wá dójú ẹ ìmọ̀ wa ni pé káwọn èèyàn má bá jà ó kásá mọ̀ bọ́ọ̀lù mẹ́tàlásì lójú ẹsẹ̀ ni máàmù ti pé commissioner of police ẹnìkan fẹ́ wá sa aládàá ní mọ́sálásí ọ̀pẹ́ kò jìnnà kí ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n wà kàn ògbó náà ní gbé níjọ́ náà ni wípé ẹjọ rẹ ní kóòtù náà lọ ìgbọ̀rọ̀ yẹn wá débẹ̀ àwọn èèyàn wọn ọmọ ìlú kan náà nìyí bẹ́ẹ̀ bá wo kan náà bí fámìlì lẹ́jọ́ jẹ́ má bá ti bẹ̀yàn náà kéèyàn ó máa gbọ́ ìmáàmù ní tó bá pa ẹni yẹn náà ebi tó ti ń salada tó bá pa ṣe ń dáhùn sọ náà ìmáàmù ẹ jí wọn lu ẹ̀wọ̀n náà tó bá lu ẹ̀wọ̀n tó bá dé tó bá di dọ́mi kò ní máa ṣe báwọn ṣùgbọ́n bọ́rọ̀ yẹn ṣe ń lọ bí mo ṣe ń wò ó ẹnu ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jó ní tìjú wọ́n ti pọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n mi ò mọ tọrọ yẹn padà já sí ṣùgbọ́n bọ́ bá pẹ́pẹ́pẹ́ náà ìmọ̀ọ́mọ àwọn náà sọ̀wọ́ lẹ̀ pẹ̀tọ̀ ọ̀dà má ṣe bẹ́ẹ̀ mọ́ o yóò tún ṣe. èntì òjò da mọ́ nìyẹn ẹnìkan jalè láyé anabi wa muhammad sallallahu alayhi wa sallam fatima lórúkọ obìnrin náà jẹ ó jalè wọn wá dájọ́ rẹ̀ pé wọn ò gbé lọ́wọ́ ọmọ èèyàn ńlá sì ni nínú ìran ńlá lóbìnrin yìí ti wá kùsàmíyà wọ́n ní wọ́n gé ọwọ́ ẹ̀ àwọn tó wá jẹ èèyàn lẹ́kọ̀ọ́ àti gbọ́ ẹ ló bá nàbí ta ló lè bá nàbí sọ̀rọ̀ wọ́n kí afa wa Usama bin Zayd oníkó bá nàbí sọ̀rọ̀ ká nàbí o ẹ jẹ́ àfojúfò ọ̀rọ̀ yìí bí anabi inú sallallahu alayhi anabi ní innama ahlaka alladhina min qablikum dájúdájú àwọn tó ṣáájú yín yín tó pa wọ́n rẹ́ ń lẹ́yìn náà fẹ́ máa ṣe yìí o kí ni tó pa wọ́n rẹ́ idha saraqa minhum sharif tààkù téèyàn ńlá bá jalè nínú wọn wọ́n tẹ̀ mọ́lẹ̀ wa idha saraqa minhum da'if aqamu alayhi al-hadd tí ẹni yẹpẹrẹ kan tó bá jalè láàrin wọn wọ́n lòfin ọlọ́run lérí ẹ̀ anabi ni fawalladhi nafsi muhammad biyadi anabi mo fi ẹni tí ẹni mi ń bẹ lọ́wọ́ ẹ̀ mo fi búra law saraqat fatima bintu muhammad lakota atuyadaha anabini tó bá ṣe pé ẹni fatima kan kó ṣe fatima ọmọ tèmi lọ́jàlè anabini bó ṣe fatima ọmọ tèmi lọ́jàlè ń jọ wẹ̀ jẹ̀mọ́ agbọ́dọ̀ ní àwọn tí ó máa pàṣẹ dáadáa tí ó máa kọ̀ wá bàjẹ́ kò sí wàhálà kankan ta ní lórílẹ̀‐èdè wa tí ò sí tó sọnù nìyẹn àpapọ̀ rẹ̀ náà ń pè ní corruption in tó sọnù nìyẹn àwọn èèyàn kan ń bẹ atóbi máṣe é bá wí ni wọ́n nídìí ìbàjẹ́ ẹ gbọ́dọ̀ gbéná wà wọ́n lójú wọ́n sì láwọn ọmọ ṣẹ́tí ń ṣèbàjẹ́ fún wọn bọ́n bá ṣèbàjẹ́ bófin bá mú wọn àwọn ẹ fi wọ́n lẹ̀ ẹ sì fi wọ́n lẹ̀ náà ìgbà yẹn ìgbà wo ló tó fẹ́ da bẹ̀rẹ̀ látòrí tiẹ̀ náà ọmọ fẹ́ ṣe exam ó wà ní ss two ó wá mú kúrò ní skul yẹn kò tí ì di ss three ó wá ní skul kan bẹ lóko kan kò sọ ọmọ tó ṣe wàhálà kì í ṣe paasi ọmọ ọmọ lọ bẹ ọmọ sì ṣe wàhálà kókó ee wọn tí wọn náà dálẹ tó ń tún ayé ṣe ni àbóǹba ayé ṣé dandan nìwé ni bí o bá mọ̀wé kó ṣe nǹkan mi bí o mọ̀wé o lè ṣe kí ni o lè kọ́ sí ọwọ́ yóò bá kọ́ṣẹ́ ọwọ́ ó lè ṣòwò ó lè ṣe nǹkan míì ọmọ tá a wá lọ fi èrú gbàbùkú fún jẹ̀mọ́ tí ò rí ìnira pé mo jí lóru mò ń kà á mo dọpọlọ láàmú kí n tó pass tó bá wọ yunifásitì ṣe ó kàwé ọ̀nà tó fi rìn náà ni ó tún rìn bẹ́ẹ̀ náà tí ó fi jáde níbo bá tún jáde tó wá ríṣẹ́ dáadáa wo lẹ́rọ pé yóò ṣe níbi iṣẹ́ tí ò ní kówó jẹ ẹni tó ṣe pé gbogbo òrìn àjò rẹ̀ lórí èrò ni ọbẹ̀ látòrí ẹ̀yin ìyá tẹ ẹbí àti bàbá ẹ̀ ẹ̀yin lẹ pé náà nǹkan yẹn ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ rẹ̀ fún ìyẹn wá pọ̀ láwùjọ wa lẹ́nìí bẹ́ẹ̀ nìkan bá wá dìde pé ìyá alágbájá ń tẹ́ ń ṣe yóò da dákùngbẹ́ni ẹ̀gbọ́n kí ló dé ṣé wà ló bí ọmọ ni oníkálukú lónìí rẹ̀ àwọn tẹ́ wàá rí tí wọ́n tako nǹkan yẹn ń kiri ẹni ibi ń pọ̀ sí láwùjọ wa àwọn ẹni rẹ̀ ń kéré irú àwùjọ bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ là à ń bẹ lọ́hún à ń ṣàdúrà kódà lórílẹ̀‐èdè wa yìí our religious Nigeria ṣùgbọ́n báwo làdúrà yín ṣe fẹ́ gbà wà mọ̀tàmú haram níbi haramu láti ń jẹ wà mọ̀ṣọ́rọ́bù haram. níbi àrọ́ọ̀mù là á ti mu wà mẹ́líbẹ́sù haram haramu là ń wọlé wù wà gúfíà bil haram haramu là fi ń wo ma fa anna yustajabu la bó la dúró fẹ́ gbà mí inna Allah la yughayyiru ma bi qawmin. hatta yughayyiru ma bi anfusihim. ọlọ́run ọba ò ní yí kọ́ndíṣàn táwọn ènìyàn kan wà kò ní yí padà fún wọn. hatta yughayyiru ma bi anfusihim. ó dìgbà tẹ́yìn náà bá ju tẹ́ ń ṣe yẹn sílẹ̀. ìbàjẹ́ ọwọ́ yín ẹ fi sílẹ̀ nígbà ẹ bá fi sílẹ̀ ọlọ́run wàá bá yín lò pẹ̀lú dáadáa tẹ́ ń fẹ́. àdéhùn tọ́lọ́ ní àfìbàjẹ́ lẹ̀ àfi corruption ẹ̀ lẹ̀ a tún wá ń lo òṣèlú láti fi ba ayé jẹ́ tólóṣèlú kan tí ò bá fẹ́ kólóṣèlú mi ò láṣeyọrí gbogbo wọn lè pààyàn kásá lè sọ wípé àsìkò rẹ̀ kò láṣeyọrí nítorí ká lè sọ pé ilẹ̀ láṣeyọrí báyìí náà bá tún débẹ̀ àwọn tẹ́ ẹ jọjọ pé náà rú nǹkan tẹ́ ẹ ṣe fẹ́ni tó ṣáájú ẹ mẹ́gbàá pé pàwọn yẹn náà ṣì wà láyé o tí ọ̀rọ̀ tìyín àti tiwọn náà ò bá ti wọ̀ ǹtẹ́ ẹ ṣe fáwọn tó ṣáájú àwọn náà ò tún ṣerú ẹ̀ fáwọn náà ẹ dákun àwọn wo ni ó wàá máa jìyà ara ẹ̀ ni ntọ́ ń ṣẹlẹ̀ nìyẹn ẹ̀ńtọ́ bá ní òòrí bẹ́ẹ̀ kó bẹ̀rù ọlọ́run ṣèbọ̀ orílẹ̀-èdè náà làwà láti ẹjọ́ kí ló dé tí gbogbo ẹ fi wá lé kókókókó àwa ni ká bẹ̀ ká bẹ̀ra wa àdúrà kúkú ń gbà òjò ń rọ̀ bó ṣe yẹ kó rọ̀ òòrùn ń yọ bó ṣe yẹ kó yọ òṣùpá ń yọ bó ṣe yẹ kó yọ ọ̀nà ìbú sàmánàná wà láàyè bòbí náà wà mẹ́lì sàmánìná àyèbó tiwa náà wà mẹ́lì sàmánìná àyèbó náà. wà láàyè bòbí náà gbogbo wa là ń bú àsìkò àsìkò ẹnìkan ò dá àsìkò ẹnìkan ló dá àsìkò ẹnìkan ò dá àsìkò kan ló dá wà láàyè gbogbo wa la jọjọ share blame ọwọ́ abọ́ta òǹgbọ ẹnìkan ìwọ gan kọ́ na ibu zamanana wà láàyè ìbùfín náà tó fi dórí àáfàá ṣé báwọn àáfàá tàná ṣe rí nítorí ṣe rí. Ibu zamanana wàlá ibu bínà. Orí social media àwọn àfọwọ́ṣe wá sí mọ́, wọ́n ń búra wọn ni. ibu zamanana wàlá ìbú bínà. Oníkálukú wa máa tọpinpin ibi tó níkálukú kù sí láti lè fi ṣẹ̀sín lórí social media wá sí dàgbà kódà àwọn míín ba débi pé wọ́n ń ráwọn èèyàn síra wọn ká lọ́ọ́ máa lura wọn àwọn àfa wípé ó bú mi lórí social media ọ̀dà ẹ lọ nà wọn a sì yí gbogbo ẹ mọ́ra wọn tán bá tún wọn nà ibi tán ti nà wọn tún mọ kámẹ́rà wọn mọ fídíò ẹ wọn mọ fídíò ẹ kó tẹ tẹ ẹ gbẹnu ẹ ṣé wà sí mi. وما لزماننا عيب سوانا wàmà lìzàmà nìna àìbò tiwa náà. gbogbo ààyè tó ní kálukú dìmú ló ti ń ṣèbàjẹ́ ẹgbàá fífẹ́ bíi lílá ẹ̀ mọ́sálásí ẹgbàá ten thousand naira two thousand lẹ́kọ́ jíṣẹ́. gbogbo ló ṣe jẹ́ iye táwọn èèyàn dáná nù ìṣèbówọ́ ọlọ́ọ̀ni èyí wọn ló ṣẹlẹ̀ níbìkan mi ní dákọ̀ mọ́sálásí náà ẹnìkan nínú àwọn tó lóye ọwọ́ ní kò sí wàhálà tẹ̀mí two thousand náà làwọn rí ọwọ́ akó two thousand òun gan lọ́wọ́ kọ́ two thousand ó fi two thousand bẹ́ẹ̀ kàn tún gbà lọ. gbàdán tún dé two thousand náà ní ẹ̀kọ́ ní àà kò sẹ́ni kankan lẹ́yìn owó tèmi kò sẹ́ni kankan tó fowó bẹ́ẹ̀ ọwọ́ ẹ̀yin tẹ́ ń gba àwọn ẹ̀mọ́ gbà mọ́ ẹja ń àwọn èèyàn mi ìgbà tí wọ́n wá gba owó wọlé owó tí wọ́n gba tí wọ́n gbà wọlé ó wọ fifty thousand ẹ wá wo gbà tí wọ́n ti ń gbà two two thousand ká ní fifty thousand two thousand náà ni wọ́n kò fọ́ tí èyí irú àwọn èèyàn náà ó sì bọ́ síta àwọn ìjọba ò dáa. Wọ́lá ìbò fínà. Àwa ni ká bẹ̀rẹ̀ wa. Wọ́lá ìsàmà nìna ìbò sì wà náà. Wàmà ìsàmà nìna ìbò àná. bẹ̀rẹ̀ láti inú ilé rẹ̀ ṣé bó ṣe yẹ káwọn ọmọ rẹ̀ ó rí ni wọ́n rí yẹn ọmọ ń ṣèbàjẹ́ àdé ń celebrate wọn ọmọbìnrin ó jáde ńlé lẹ́yìn ọ̀sẹ̀ kan ló tó wọlé gbà tó ń bọ̀ ó ra bọ́ǹfìtà àti milk bàbá ẹ mọ̀ fi gbà wẹ̀ bàbá ò ní béèrè pé ń bu ọ lọ bó bá ti dé bó ṣe máa rìn náà ni tọ́lọ́ wọn mọ̀ mú bíbá àṣírí wá tó وما لزماننا عيب سوانا وما لزماننا عيب سوانا. ẹbí nínú àáfàá náà ni ó máa sọ pé tọ́lá ìpè yahoo yahoo lọ́lọ́run fárísìkì rẹ̀ sí máa ṣe. وما لزماننا عيب سوانا àfa náà ni ó máa sọ pé tọ́lọ́ ń bá ṣe tán tó fẹ́ gbàdúrà èèyàn tíyàn bá lè ní ọmọ yahoo méjì àdúrà fún àgbà. àwọn náà ni ó sì tún bá máìkì mú tí wọn níjọba ò dáa jẹ̀mọ́ wàlà ọ̀nà tọkọ sàmà nùlànà àjànà wàlà ọ̀nà tọkọ sàmà ìwọ tó ń ṣiṣẹ́ tó ń gbowó oṣù só ṣiṣẹ́ owó oṣù tó ń gbà. wàlájú zazàmà níbi ìkọ́ ìdàmbé wàlá òun àtọkọ zàmánú lànà àjànà wàlá òun àtọkọ zàmánú lànà àjànà. gbogbo wa ni káwo fi ta kù sí sóníṣọ ọwọ́ fẹ́ sọ. So ọ̀tọ̀ lówó ohun tí ó gbà ọ̀tọ̀ ni tí ó ṣe fún ọ ẹlòmíín bẹ tó bá sọ pé o fẹ́ ṣe nǹkan báyìí ò ten thousand lówó yín nǹkan báyìí láti ṣe ẹ ah, sówó yóò ti pọ̀ jù báyìí yóò lọ dà ó ọwọ́ kan ló sọ ọkọ yẹn fún mi àwọn ó sọ fún mi pé ten thousand tó lòun ò ní ná yẹn yóò ná twenty thousand ọgbọ́n wọlé wa lè dá hmm, manage, báyìí mánéjì kábàáyí túnṣe kò ní ìdíkàrà tuntun. abẹ́ni tí wá rí in tó mánéjì yẹn in nǹkan dá sára nǹkan yẹn forty thousand kò ní ṣe nígbà ọba gbé lọ ọba tó padà dé ní ah, tuntun láì padà rà èyí tó sì bọ ọdọ́gbọ́n rẹ̀ yẹn ó gbowó èèyàn náà ó dẹ́pẹ́ èèyàn ní seven thousand ní àbí kọ́ lóun ó bọ́ ra nǹkan tuntun àlòkù náà ló fi ọ́ìlì ló fi fọ́ ló tó fi síbẹ̀ ó sì gbowó tuntun irú eyín náà àwọn ìjọba ò dáa. Ọdún lásàmà níbi ìkọ́ èrè náà gbé. Wàlá ó nà tọkọ sàmánú lánàá àjànà. ولو نطق الزمان لنا هدانا. eléyìí kì í ṣe ọ̀rọ̀ pé wọ́n ń sọ gbogbo alámà wọn á fún ọ ní project bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ àwọn contractors àánú èèyàn ó ṣe wọ́n àánú wọn ó ṣèyàn ẹ fún èèyàn ní contract contract tó wọ́ ìlápò ìjúwe contract hundred million òun ni wọ́n kọ́ pé wọ́n ò fi ṣiṣẹ́ ọ̀hún owó tí ó padà kan kọ̀ǹtráktọ̀ lọ́wọ́ gangan ó lè mọ́ ju thirty million lọ òun ló ní ó ṣiṣẹ́ àwọn tí ò ní kúrò lórí àga seventy million ó kó sí wọn lọ́wọ́ kọ̀ǹtráktọ̀ náà wà á sọ pé títì tẹ ní kò ń ṣe tàdúgbò wa yẹ ògbà tí wọ́n ti wọ́n ti pé kán du aláìṣẹ̀ kò sí torí báwọn tó lè bá kọ̀ǹtráktọ̀ tó lè bínú sí tó lè sọ pé èéṣe tó fi ṣe bẹ́ẹ̀ wọ́n ti gba seventy million. wọ́n ò ní mọ̀ wọ́ọ̀rì àtúngbé mi jáde bá a ti ṣe ìtọ́lọ náà bá a ti tún ṣe náà. bó náà bá ti gba thirty million tán yóò kọ́ yọ ten million site vehicles bó o ní jíìpù ṣe jẹ́ jíìpù ọ̀dọ̀ ọ̀gá ńlẹ̀ lóòótọ́ àwọn ilọ́ọ̀sì kan ń bẹ káà ni èyí já tara wa jẹ ilọ́ọ̀sì mi ìtẹ́gbẹ́ gbogbo pọnpẹ́ ẹ̀yìn rẹ̀ kò lè gba búlọ́ọ̀kù mẹ́ta wọ́n ti ti wá dé orí rẹ̀ gan ẹ mọ̀ pé kò ń yóò sí fún site uh, assignment no tó o bá wọnú rẹ̀ náà bí ìgbà tó wà nù káà ni ẹ wà ra bíi mẹ́ta èèyàn jẹ́mọ́ inú thirty million èlé lówó kù project yẹn ò parí síbẹ̀ wọn ẹnìkan wá ní ẹ lóòótọ́ ni ṣe àwọn tó gbé project ń fún wọn náà jáwọn náà tọpinpin ṣé wọ́n ṣe ṣé báwọn tí ó tọpinpin náà láti fọ seventy million yìí wàlà ọ̀nà tọkọ zamanu lana owó tí ubec tó ná lórí ọ̀rọ̀ kò yẹ kéèyàn ó rìn káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà ká rí classroom public secondary school àbí primary schools kí atẹ́gùn ti sípà ń bẹ̀ kójò máa wọ̀ bẹ̀ kò yẹ kárí ní owó tí UBEC universal basic education owó tí wọ́n ná ti ń jáde ṣe kéré ṣé superb la fẹ́ sọ ni àbí àwọn alimajiri program tí wọ́n ń ṣe fáwọn ilé kéwù ṣùgbọ́n etílẹ̀ fi gbọ́ àbí owó tí ń jáde lábẹ́ tech fund

tó gbé ọkọ̀ fifteen million wọlé tó pa àwọn alálàáfà kọ́bọ̀ dúpẹ́ fọlọ́ ta ló mọ̀ bóyá kidnapper lọ́mọ ta ló mọ̀ bóyá ẹni tí ń pa ìbáyà visuality ẹ̀ wádìí gbogbo àwọn afọwọ́ ni pé tọ́ bọ́lọ́n bá ṣe tán tó fẹ́ sọmọ ní ọmọ alálùbáríkà tọmọ ó bá yẹ alálùbáríkà pátá ọmọ tí èèyàn fi tọrọ ọmọ sọdá jama gbogbo àwùjọ tí ìpàṣẹ dáadáa àti kíkọ̀wà àbàjẹ́ tí ò bá ti sí tábánibó ní tí rí bí ó ṣe mọ rí náà rí o àfi gbogbo akápadà sọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ bá rí páwọn àwùjọ kan ń gbádùn ọkàn wọn balẹ̀ wọ́n jìnnà sí bàjẹ́ wọ́n sì ń kọ ìbàjẹ́ ẹni tó bá fẹ́ ṣèbàjẹ́ gan ẹ̀rù àbá àwọn orílẹ̀-èdè míì ń bẹ́ẹ̀ bọ́ bá lọ gbowó ní báńkì ọwọ́ ló fi mọ kówó lọ báyìí sídìí ọkọ̀ rẹ̀ dẹ̀wò gbìyànjú ẹ̀ wò ń bí. ọlọ́run ọba ni wà máa kánà rabbuka li yuhlikal qura bi zulmi. wà máa kánà rabbuka li yuhlikal qura bi zulmi. ọlọ́run ọba ni tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ́ gbọ́ pé mo pa wọ́n rẹ́ mo pa wọ́n run àwọn ìyànà tó ṣáájú kì í ṣètàbòsí o mi ìṣàdédé pa wọ́n rẹ́ وأهلها مفلحون èmi ò ní pa àwọn èèyàn kan rẹ́ mi ní dẹ ìdààmú sí wọn tá a bá lókùrú ìgbà tá a bá ti rí àwọn mùsùlùmí àwọn tó ń pàṣẹ dáadáa tó ń kọ̀wé àbàjẹ́ tó ń bá lè pọ̀ láàrin wọn mi ní bínú sí wọn. ìyẹn túmọ̀ sí wípé tá a bá ń wọ ọ̀nà àbáyọ sádáwò tá a ní oná ẹnìkan gbogbo wọn ò lọ da bẹ̀rẹ̀ láti inú ilé ẹ máa pàṣẹ dáadáa ẹ kọ̀wé àbàjẹ́ bá a bá rí dáadáa kó gbọ́wọ́ fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa ká sì pèpè sí i tá a bá rí bàjẹ́ kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ ká gbógun ti bàjẹ́ sábàdàn mi kí n sọ pé bàjẹ́ ni ẹ má sọ pé torí pé mùsùlùmí ní ń takò kírísítẹ́nì lèmi ìbàjẹ́ ni ìbàjẹ́ ń jẹ́ kódà bí kírísítẹ́nì bá ń takò bàjẹ́ mùsùlùmí náà lọ ìbàjẹ́ ìbàjẹ́ ń jẹ́ ẹni torí kó sọ ìbàjẹ́ ni ìbàjẹ́ ń jẹ́ ẹ̀dá fọwọ́sowọ́pọ̀ ká gbógun ti bàjẹ́ ẹlòmíín bẹ bíbàjẹ́ bá ń wá nínú àwọn ìran rẹ̀ kò ní pè ní bàjẹ́ ẹ̀yin ẹjọ́ jẹ́ pé nínú ìran míì kódà orí social media ẹ gbọ́ bẹ́ẹ̀ kò lè mọ́ rí bẹ́ẹ̀ àwọn ìran yẹn bá ń ṣe rí nù ìgbà tó ṣẹlẹ̀ nínú ìran tiẹ̀ kò ní sọ̀rọ̀ ó dìgbà tí gbogbo wa tá a bá pawọ́ pọ̀ tá a pè bàjẹ́ ní bàjẹ́ tá a gbógun tì dáadáa tá a pè ní dáadáa ṣùgbọ́n orílẹ̀-èdè náà la wà nígbà kan lẹ́yìn ìgbà tó o bá tún níjọ́ wáì tó o bá tún àwùjọ rẹ ṣe dáadáa tán ó tún ronú pé bóyá kó o tún sá lóko àìmọ̀ táwọn wáì bá dé wọ́n tún lè bí pépà kan lẹ̀ ẹ̀ní rẹ̀ nìkan kó mọ̀ tún ẹ wá wo eré pa nǹkan yẹn láti gbà yẹn dì sí ẹni tó gbé kalẹ̀ ti lọ kódò ó ti kú buhari bẹ láyé ọlọ́run jẹ́ kẹ́mi ọ̀gùn o ṣùgbọ́n ẹni táwọn èèyàn mọ̀ pé ń ṣe nǹkan yẹn ìdí àgbà ni. òfin mú wa wọn ò sí pẹ̀lú wa a sì gba agba àwa discipline ní post office wọn ò ní sọ fún yàn téèyàn ti tó ní bank wọn ò ní sọ fún wa a line up wọn ò bí tíṣà kan dá kó late débi iṣẹ́ kò sì sí ìdí àgbọn kò sí lákùrẹ́ bó o la ṣe ṣe nígbà náà ṣùgbọ́n a ní fẹ́ bẹ́ẹ̀ mọ́ nítorí wípé ìbàjẹ́ ti mọ́ wa lára àwọn tí ó kọ̀ bàjẹ́ gan orí ìbàjẹ́ ni wọ́n ń sùn lóòbá tá a bá ń fẹ́ dáadáa kíkan ṣe ká máa pariwo ẹ jẹ́ ká dá dáadáa padà bil amri bil ma'ruf wan nahyi anil munkar ká máa pàṣẹ dáadáa ká sì máa kọ̀ wá ìwọ bẹ̀rẹ̀ látòní nínú ilé rẹ̀ bẹ̀rẹ̀ nínú mọ́tàsí bẹ̀rẹ̀ ládùúgbò ọmọ kan jọ kan owó sọ̀rọ̀ dáadáa kan kọjá gbogbo yẹn sàn pé ògbà ọmọ ga ò mú ẹ pé máa sọ fún ọ̀rẹ́ rẹ̀ kan mo ní wá sọ fún ọmọ yìí bó ṣe ń múra yìí ó dá àtijọ́ náà mi sì rí kó múra bẹ́ẹ̀ mọ́ nígbà tí èrò ẹnì kankan tí ó sọ fún ẹlòmíì ń bẹ tó wọṣọ ọwọkú ọ lóbìnrin pé a ó ga o èyí tó lò lé ní ilé o kí lẹ̀ ń sọ èyí yóò tún lò lọ́la tó burú jù yẹn lọ ṣùgbọ́n ewu dáadáa tó kó sí ó mọ ní tìjú ẹ rí i pé ara rẹ̀ náà sókè tó bá dọ̀la kò ní tó bá tiẹ̀ lórú ẹ̀ kò ní gba àdúgbò nkọjá mọ́ ìgbọ́n gbà tó jẹ́ pé ìbàjẹ́ náà là ń pọ́n lásọ àkísà kọ́lọ́n kò ṣàánú wa. وصلى على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما láàrin ìwọ̀nba àsìkò díẹ̀ a fi àsìkò yìí dúpẹ́ fún ọlọ́run subhanahu wa ta'ala lórí oore tí ọlọ́run ṣe fún wa oore àlékún nínú al-umma ọ̀kan nínú àwọn àjọmọ́ wa ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fún wọn ní ọmọ ọmọkùnrin láti ìjẹjẹ èèyàn á máa ṣe àkíkọ̀ súnà ọmọ èèyàn nínú Ramadan láàdá méjì lèyàn gbà wọn ọgbà ládàá kó o ṣe àkíkọ ó sì tún gbà ládàá kó o fáwọn ẹ̀ ló ń jẹ tán fi sínú ẹni tó bá lè ṣe é bẹ́ẹ̀ tọ́lọ̀ bá fún nígbà láàyè rẹ̀ oore oníbejì lórí rẹ̀ ni so ọmọ ya wa afáàdìkúrúlá orí lóye ọlọ́run fún ẹ ní ọmọ láti ọ̀dọ̀ ìyàwó wọn ẹlòmíín látọ̀dọ̀ àlè lọ́mọ ó ti wáyé bó jẹ́ ikú nǹkan ló lọ́mọ yẹn nínú ìṣẹ̀ríà. látọ̀dọ̀ ìyàwó wọn ọlọ́run ọmọkùnrin fún wọn. èmi ni dèdè ọjọ́ keje láti lè fún láti lè gbé ọkọ ọmọ náà jáde. nínú sunna islam tó bá jẹ́ ọjọ́ keje báyìí a fa orí ọmọ àfa àdìkúrò láì sí orí ọmọ ti jẹ́ fífa á pa ẹran àkíkọ̀ ẹran méjì ṣé ó ti jẹ́ pípa náà tọ̀ wàyúhùlákú wàyúhùlákú wàyúsàmà orúkọ ni ó kù kọlọ́nkú sí ọmọ náà ní ọmọ alálùbáríkà orúkọ ọmọ náà ní Ahmed kí ni mo pè ó ọmọ dìkrùláà. ọmọ orílòyè ọmọ wa náà wá ní kúníyà kúníyà rẹ ní abu yusuf abu yusuf èmi ni mo fi kún un tí ìbá ṣe pé bàbá rẹ̀ ti mú ahmadu wá gan kó mọ̀ àti pé ta ló bímọ ta ní fọmọ ló kọ yusuf mo fẹ́ sọ mo wá ní ọdà ó ṣe é papọ̀ náà ẹja pè ní abu yusuf. kí nìdí tí mo fi sọ pé Abu Yusuf àdìgbàdá ti bẹ̀rẹ̀ tafsir tí mo rí wípé tá a bá ti tú súrà yìí tán súratu Yusuf olókàn bí ìgbà tí wọ́n gbé owó fún mi náà mi ti ń dùn ẹ̀kọ́ pọ̀ ní súratu Yusuf bíi ká ti bọ́ bẹ̀ ọlọ́run sọ ọ̀rọ̀ púpọ̀ ní súratu Yusuf bẹ́ẹ̀ yẹn bá gbọ́ yé ó tó fún gbèsè ayé yẹn so bá ṣe wá sọ ọmọ ni ah Yusuf gan àbá fi sọrí pé súrà tá a fẹ́ kó sí bá a bá ti parí tí ẹ bá sàwọn ibi tá a yà sí ó yẹ ká parí sọ́ọ̀tù wúdù lẹ́nu ṣùgbọ́n gbogbo tọ́lọ̀ bá ti láàmà touch òun ló ń darí ahọ́n so ni òjà ń parí ẹ̀ lẹ́nu ṣùgbọ́n lọ́la pẹ̀lú ògùn ọlọ́run á parí sọ́ọ̀tù wúdù ó ṣeé ṣe ká wọ díẹ̀ ká ṣe preamble láti wọnú sọ́ọ̀tù Yusuf so ìdùnnú pé a fẹ́ wọ sóràtù Yusuf yẹn ó ń bẹ lára tèmi mọ̀tí aláwọn bímọ mi kí ló kọ́ ọmọ mò ń retí ká sọ pé Yusuf ọ̀hún ni Ahmed ẹ fi Abu Yusuf kù so bàbá wọn wá ní pé pẹ̀lú tí mo sì wá sọ̀hún kúníyà ńlá wọn tẹ̀ mọ́ láàjò Abu Yusuf ni ó pọ̀ jù àwọn táwọn fi làwọn mọ̀ pé ó kọ rẹ̀ ní Ahmed ṣùgbọ́n kúníyà kò sí tó burú bẹ̀ náà àfọwọ́ Abubakar ó kọ kí ló kọ ṣùgbọ́n Abubakar lọ́wọ́ jù kúníyà ẹ̀ lọ́wọ́ jù Abu Hurairah ẹlòmíì ò fẹ́ mọ ọkọ rẹ̀ mọ́ kí ló kọ rẹ̀ Abdurrahman Abu Hurairah Abu Hurairah olóògbàjúmọ̀ so ohun tí wọ́n sọ ohun tí òde ń sọ ni mo rí pé ń tẹ́ sọ yẹn bá súnà mu èèyàn lè tẹ kúníyà mọ́ ọmọ ju orúkọ rẹ̀ lọ bí màá ń tẹ̀lé bẹ́ẹ̀ èmi bí ọmọ obìnrin mo sọ ló kọ ìyá mi ó wá wúwo lẹ́nu mi bó níṣe máa pe ó kọ ìyá tó bí mi mo wá fún ní kúníyà mo wá ń pè ní ó mọ àfihàn ẹlòmíọ̀ wà á mú ọkọ̀ rẹ̀ kẹ́mọ́ sódì mo sì bímọ ọkùnrin mo sọ bàbá tó bí mo wá tún fún un ní kúníyà abatẹ̀mí wá ní ókọ̀ náà ni kò máa pè máa pè báwọn máa pè àfẹ́ máa gbọ́ ntí ti ń tẹ kúníyà èèyàn náà lẹ́yìn ìgbà tí mo gbàṣẹ ni bó lè ṣe máa bàbá èèyàn wúwo èèyàn yẹ èèyàn wúwo fúdìkà èèyàn sèmi ò wá sọ fún bàbá ọmọ kó má dàbí ẹni wípé mo fẹ́ jẹ gàba lórí ọmọ ọlọ́mọ bàbá rẹ̀ fún rẹ̀ lónìí à ah, ń tẹ̀sí sọ ọ̀sán àbò Yusuf yẹn láàmú tẹ̀mọ́ lára jù Ahmadu okọ rẹ̀ ni àbò Yusuf látẹ̀mọ́ la gbogbo ntí ọlọ́run wá fi sára anabi Yusuf lálùbáríkà abi Allah subhanahu wa ta'ala kọ́lọ́n ọba kó bá a sànú ọmọ wa yìí náà anabi Yusuf lálùbáríkà kọ́lọ́n kó ṣe lọ́mọ lálùbáríkà. Mm -hmm anabi yusuf jẹ́rìí gbogbo àwọn tá ń jìn lẹ́sẹ̀ ọlọ́mọdé ó ta ọ kápá kó ní kápá lórí ọmọ náà ẹ̀mí anabi yusuf gùn ọlọ́njẹ́ ní ọmọ wa yìí ó gùn anabi yusuf ọlọ́lá láyé ọlọ́mọsọmọ wa yìí ló lọ sí ọmọ bá a ti tọrọ àlùbáríkà gbogbo àwọn àmì wò tọ́lọ́wọ́n wá fi kan anabi yusuf ọlọ́run kó ya ọmọ wa yìí ń bẹ̀ o kọ́lọ́n kó ṣe lólùbẹ̀rù ọlọ́run kó ṣe ní olùpayọ̀ ọlọ́run kó ṣe ní ọmọ àdùnnú kó má ṣe ní ọmọ àríbànújẹ́ bá a ṣe tọrọ fún yìí náà kọ́lọ́n kó ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ wa mm-hmm. orúkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí ahmed bono bikrula ọmọ orílóye abu yusuf barakallahu fi allahumma ja'alhu baran liwalidai wala taj'alhu jabbaran asiya mm-hmm. allahumma ja'alhu taqiyan. Mm-hmm. ولا تجعله فاسقا اللهم اجعله عالما ولا تجعله جاهلا ربنا هب لنا من لدنك ذرية طيبة إنك السميع الدعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا المتقين إماما وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما ó ti parí báyìí inṣàlá wọn máa há àwọn oúnjẹ ìsinu tó tún jẹ oúnjẹ àkíkọ wọn máa há fún wọn bí lọ́lọ́run bá ní kó dé náà ẹjẹ ògbó sọ wípé ọlọ́run fọmọ náà ní àlùbáríkà àwọn tí ó wọlé ẹjẹ ẹ lọ kan béèrè wípé asalaamualeykum wọ́n ní ǹjẹ́ ṣé mo lè bẹ lọ́n fún ọmọ mi pé òun ti hun bi kalimati láì sáámà min sharri ma khalaq ṣé mo lè bẹ lọ́n bẹ́ẹ̀ fún ọmọ mi kí n wá sọ lọ́dọ̀ ọlọ́run fún wọn láì ṣe wípé mo gbọ́ wọlé wọn lérí pàápàá jùlọ tí mi bá sí níbi tí wọ́n wà bẹ́ẹ̀ ni tí èèyàn bá láǹfààní láti wà pẹ̀lú ọmọ èèyàn tí a yẹn kí èèyàn gbọ́ wọlé lórí kí èèyàn ṣe ẹ̀sẹ̀ àbẹ́yẹn wà níbi tí ó jìnnà sí wọn àbí kò tiẹ̀ sáàyè yẹn èèyàn lè bẹ ọlọ́run yẹn náà láì nídìí pé èèyàn gbé ọwọ́ lé lórí. oníbèrè tún béèrè pé obìnrin tí ń fọmọ lọ́mú tó bá fẹ́ ṣe fídíà ṣé dandan ni kó jẹ́ pé fídíà ẹni rọmọdán ni kó ṣe àbí ó lè ṣe inú stéèṣì rọmọdán ni ó ṣe inú rọmọdán lèèyàn máa ń ṣe fídíà. wọ́n ní ǹjẹ́ wọ́n ní ìjẹ́ nìkan kan lè rò wípé àwọn tí ọlọ́pàá mú tí wọ́n wà sí òda àwọn ọlọ́pàá wọ́n máa ń fi wọ́n lẹ̀ ṣé téèyàn bá ti rí pé ẹnìkan ṣe lè bá kéèyàn má dà kéèyàn dòrí ẹ̀dà ẹnìkan dà kéèyàn kàn máa lo jungle justice lọ́dọ̀ èèyàn eléyìí ò lẹ́tọ̀ọ́ bó ti wulẹ̀ ká sọ wípé àwọn ọlọ́pàá wọ́n ṣe gbá wọ́n ṣàwọ̀ tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ rẹ̀ wọ́n ṣe o sotiye ẹ fà wọ́n lé agbófinró lọ́wọ́ má your hand kò bá islam mu o aláṣẹ ní lo òfin lórí àwọn èèyàn ẹni tẹ́ ẹ ẹni kan kì í pa ẹ pa tán lẹ́rìí pé ó kọ́ ló léwu irú tó jọba yẹn ti ṣẹlẹ̀ ládùúgbò à ń gbé ńgbà tá wà ń kékeré wa bẹ́ẹ̀ ni ó bá wọnú ilé ó jí ọwọ́ ẹ̀ àsìkò yẹn ìyá yẹn lọ pọn mi ó fẹ́ wọ ẹnu inú ilé báyìí lórí tẹ́ni yẹn tó jáde wúri nínú ilé ìyá yẹn lẹ omi mọ́lẹ̀ olé olé olé olé olé ó ti bẹ̀yìn kulé ó jí owó ìyá yẹn ìwé ẹ̀ bá ń lé wájú ìta ń lé kí ó là wá wà mo gbá kọ̀rọ̀ mo èmi náà bá bẹ̀rẹ̀ sí ní ilé ìgbà tí wọ́n lé èmi ní ìrìn mi ṣáájú gbogbo àwọn yòókù tí wọ́n ń lé ó wá sá wọlé uncompleted build kan mo sáré tẹ̀lé lọ́bẹ̀ ó wá gun ojú window ó fẹ́ gbojú window yẹn kó bẹ́ síta ẹ̀yìn uncompleted build yẹn ìrà níbẹ̀ kò lè bẹ́ tó bá bẹ́ síbẹ̀ yóò rí bẹ́ẹ̀ èmi yìí dúró lẹ́nu ọ̀nà mi wọlé lọ́ba mo sá tù ú torí pé lóyún ẹ lè fèsì náà fèsì òní mo ti wọ pásítì bẹ́ẹ̀ mo ti dúró lẹ́nu ọ̀nà mi ó lé ó lé bóyá sọ̀kalẹ̀ tó ṣe báyìí ó lè ní ọ má sí bẹ́ẹ̀ tí padà tí ó padà bí jọba bọ́ọ̀ ṣe fa igi kan ló máa ń sáré tẹ̀lé mi ó lé ó lé ó lé èmi náà bá ń sá. ọlọ́run ló ní kó ṣe pé àdúgbò wa náà níbẹ̀ àwọn tá ń lólè bọ̀ àwọn tá àjọ ń lè náà ni wọ́n ó ń dà polóhùn rè ó náà náwó sí mi bẹ́ẹ̀ nìkan ṣe kó gbàtí fún nìyẹn ìgbé ìta ló lè ìgbé ilé wọn gan ló ti lọ àtijọ́ náà mo ní ọlọ́run ló ní kó ṣe pé àdúgbò mọ̀ wá dé. tó látara àdé eléyìí lọ́nà kó ṣe àníyàn tẹ́ pé jungle justice mélòó mélòó lẹ́ni tẹ́ lọ pa báyẹn tí ìdẹ́ ìṣòwò gàngàn lóye. tó bẹ́ẹ̀ bá wá fún àwọn dé ọ̀dọ̀ agbófinró lọ́wọ́ táwọn ọba lo òfin ó kún ó kọ́ lọ́hùn tó ti wá báyìí kó lọ́wọ́ látó bẹ̀rẹ̀ kó ṣàánú wọn. wọ́n ní ìjẹ́ ìmáàmù sí ilé rẹ̀. tí ilé rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí só lè pa ìrun méjì pọ̀ torí òjò bẹ́ẹ̀ ni bí irú èmi báyìí. ǹjẹ́ ẹlòmíràn lè parun pọ̀ yàtọ̀ sí jàmáà lápapọ̀ àwọn ìdíwò ló ń fa kéèyàn pa ìrun pọ̀ àwọn ìdí tó máa ń fa kéèyàn pa ìrun pọ̀ kéèyàn ṣe jámù gẹ́gẹ́ bíi kójú ọ̀rọ̀ ń sìn abẹ́kí magrebi ti òjò bá bẹ̀rẹ̀ òjò náà lágbára kákí magrebi àti ṣáì wa kákí pọ̀ àwọn tó bá ti wà nílé káwọn ò kí magrebi wọn tó bá ti lọlé kákí ṣáì wọn nílé sotìyé ǹjẹ́ èèyàn lè pa ìrun pọ̀ léèyàn nìkan èèyàn lè pa ìrun pọ̀ léèyàn nìkan tó fẹ́ wọ̀ nìkan ló fẹ́ dà kí àwọn àfọ àwa ya pẹ́ lórí ẹ̀ ṣé nínú ilé o lè pa ìrun pọ̀ kó kíjà mú un nulẹ̀ èyí tó tẹ̀wọ̀n náà ra àwọn àfáà ni pé ò lè papọ̀ pẹ́gbẹ́ nulẹ̀ náà ló wà tọba kí zuri àmì magrebi kí lásìkò rẹ̀ tọba dẹ̀ kí àsìkò ìṣá kí lásìkò rẹ̀ ṣùgbọ́n mọ́sálà yẹn mọ́sálà tó kẹnu ni lọ́dọ̀ àwọn àfáà bẹ́ẹ̀ ìdí tó fi lè mú yàn pa ìrun pọ̀ tó bá ti wà èèyàn parun pọ̀ tí ò bá ti sí kéèyàn má parun pọ̀ torí pé ìpìlẹ̀ ni pé inna salata kanat alẹ́ mùmíní iná kìtàbà mọ̀kúta kákìrùn kọ̀ọ̀kan lásìkò ẹ̀ ìyẹn nípìnlẹ̀ so tí o bá sí reason láti ṣe jámù láàrin irun kéèyàn má ṣe wọ́n ní obìnrin kan ó ní owó ṣùgbọ́n ọkọ rẹ̀ òun wife is in the morning why husband is not is not yes ọkọ rẹ̀ ò lówó lọ ìyàwó sì ní ó ń tẹ́tìn ọkọ rẹ̀ lẹ̀ ó ń dún kòkò mọ́kọ nígbà tó ti ló lọ jù lọ kí ni ó fi ń tẹ́tìn ọkọ ni pé èmi mo lówó mi o ṣe ẹ̀gbẹ́ lomi lè sọ pé tó o bá tó o bá ṣọ́ra ó lè jẹ́ pé òun ló tún kọ́lé tí ó gbé ọkọ lọ́kọ ṣe ẹ̀gbẹ́ ọ̀tọ̀ ni pé èèyàn gbéyàwó ọ̀tọ̀ ni pé wọ́n gbé ni lọ́kọ èèyàn lè gbéyàwó ìyàwó náà sì lè gbé ọ ní lọ́kọ sọ̀rọ̀ àwọn nǹkan báyìí ọkọ wa ń wò wípé àbùkù yìí ti ń pọ̀ jù kóun ó kó jáde inú ilé fún kí ni kọ́kọ́ ó ṣe. kí la fẹ́ sọ nípa ẹni tó ṣe pé gbogbo wákàtí márùn-ún ẹyọ kan ló mú bẹ̀ àsùnbà nìkan. lọ pé pé àṣejù ni ọlọ́run fẹ́ ẹyọ kan náà ló mú mẹ́ ìtọ́rọ̀ ńlọ́rùn nìyẹn kò kírun náà o ọ̀rọ̀ ẹ̀rùn kíkí bóyá bá gba four over five òdo náà ló 5 àfi kò gba five five bọ́ọ̀ bá ti kí wákàtí márùn-ún pé òkìrùn náà nìyẹn ámbìlì àti ẹni tó wá má sùn báyìí nìkan ẹni yóò nírun irú ọkùnrin tí ó bára rẹ̀ nírú condition báyìí ọ̀nà méjì ni màá fi sọ̀rọ̀ yẹn ẹlòmíín bẹ tó ṣe wípé ìńtọ́fọwọ́ ara ẹ̀ fà lọ́lọ́run fi bá gbogbo ọkùnrin tí ìbá ti dúndùn pé èmi lọ́kọ èmi ní mọ̀ gbọ́ bùkátà bó ti wulẹ̀ kó mọ èmi lọ́kọ tó bá ti ti gbogbo bùkátà sọ́dọ̀ ìyàwó ìyàwó ní sanwó ilé ìyàwó ní sanwó sukú àwọn ọmọ ìyàwó ní raṣọ sí lọ́rùn ó ní o kò ní ṣe àbí kó tiẹ̀ máa sọ̀lẹ́ ìyẹn ń gbọ́ ọlọ́run ti fún àbíjà lọ́lọ́run pè ọ́ fún mi kí kankan ìjọba kò ṣe nǹkan kan àṣírí obìnrin yóò máa bò ju tiẹ̀ lọ yóò kọ́lé mọ́ la irú ọkọ yẹn tó bá wà ń bẹ̀ tó wá lóun fẹ́ bínú obìnrin sọ pé èmi mọ kọ́lé mi ó nọ́mà kóbìnrin sọ bẹ́ẹ̀ ìbáwọn obìnrin ni èmi ti rí ẹnìkan landlord meeting ọkọ ìyàwó ló kọ́lé ọkọ ní máa lọ sí landlord meeting ó fi pọ́n ọkọ ẹ̀ lé ọwọ́ àdìjọ́ kan wọ́n wà ní meeting ìyàwó òun wá ń kọjá ó wá ya mítìn àwọn ń béèrè pé ọkọ yín ti wà ń bí ìyóni àmì náà kà ní kí mọ̀ pé tọ́lọ́n bá jogún lé fún yàn kò sí nǹkan tó burú kéèyàn ní kọ̀kọ́ èèyàn kọ́ máa sojú èèyàn ọkọ ni ẹ bẹẹ ni tó wà ni wípé àwọn ọ̀rọ̀ kan bẹ àwọn kò lè yá wọn torí pé ẹni tó ló tó bá lọ jẹ́ pé wọ́n lọ fọwọ́ ara rẹ̀ fà á látara pé o sojúṣe ẹ̀ náà lọ́lọ́run fi gbé àlùbáríkà fóun jù ọ́ lọ báwọn yá àforí mọ́ lẹ́yìn bẹ́ẹ̀ tó ti yé máa bá lọ báwọn. àyàfi tí wọn náà bá mọ̀ pé ó dáa owó ọbẹ̀ tó ló fẹ́ filẹ̀ ìdẹ́mi náà ò fi kún ó rí i pé arúgbìkì jẹ náà ó máa dìde arúgbìkì rẹ ó máa dìde. tó bá wá rí i wípé ìbágbépọ̀ yẹn kàkà tó ń fi di pé ó jí lórúkọ kan tó ń yọ àdá sí i kó jáde ńbẹ bó sì yàrá kan lọ́ọ́ lọ́ọ́ máa gbé sọ kò sí tó burú ńbẹ pé láàrin ọ̀sẹ̀ ọ̀wà máa sùn dọ́ rẹ̀ ní àárín ọjọ́ mẹ́ta ìwọ náà ó lè ronú ìgbésí ayé tiẹ̀ torí pé kò sí ẹni tó jẹ́ ẹrú láyé tó ọkùnrin tó ṣe pé ìyàwó rẹ̀ ní ń bọ̀ ọlọ́run kò ṣọ wa ń bẹ̀ bóbìnrin ṣe dá mọ̀lẹ́rí wọn wọ́n olówó orí mi ọkọ mi òun fún ni o níjọ́ tó bá rí i pé òun ló fowó ọbẹ̀ ńlẹ̀ lónìí ó tún dọ̀sẹ̀ tí ń bọ̀ òun ló fowó ọbẹ̀ ńlẹ̀ òun ló tún sanwó iléèwé ọmọ ó tún sanwó ilé ní tẹ́tí ẹ̀ ọgbọ́ ọwọ́ fẹ́ máa jẹun lọ́wọ́ báyìí náà ni ìdá gbòó náà ẹ̀rọ iṣẹ́ ayí báyìí ọgbọ́ <laughs> yóò ní kò lè má yí. <laughs> tó bá rí i pé èèyàn wá fẹ́ dá wàhálà alẹ̀ lọ́gbà lẹ́mí bó ti rẹ̀ mẹ́ta lọ́sẹ̀ lọ́ọ́ máa lọ ọ̀dọ̀ rẹ̀ tó bá dá wà fúnra rẹ̀ orí rẹ̀ ó lè pé òòrùn ni ẹlòmíì wa máa ń bẹ bọ́lọ́run ṣe tó nìyẹn bó ṣe ń ṣe tó náà ọlọ́run ní kíyàwó kárìtì kíyàwó ju tiẹ̀ lọ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ má sọ̀rọ̀ ààrẹ dẹni yẹpẹrẹ nínú díẹ̀ tó níhùn náà máa ṣe ó lè má tó tiẹ̀ bẹ̀ sí máa ṣe sì máa dóńdó ọkọ máa pàṣẹ fún un torí pé olówó yẹn yẹn ò sọ pé kó a máa lálẹ́ ẹ̀ pàṣẹ fún bọ́bá wá dàbí ni pé àbùkù yẹn ti fẹ́ pọ̀ kúrò nínú ilé rẹ bọ́bá fẹ́ níyàwó mi náà sínú ilé rẹ náà ló gbé yàwó mi ẹ̀yin ilé ọlọ́run ní ká ẹ fún wọn sínú ilé áṣùkì ní òhun náà mi náà ẹ̀sùn làkà ń tún àwọn kan bọ́bá lè jọ àwa là ń fi wọn sínú ilé sọ tó bá di wípé ó dẹ̀ lágbára bẹ́ẹ̀ kó jáde bó yàrá kan lọ tí wọn bá lè kó wá sí ọ nínú rúmà palọ tó gbà yẹn sọ pé kó mọ wọn rí bó ti jọ mẹ́ta ọ wà máa sọjọ rẹ ìyókù kò sì jókòó sí oníyàrá kan rẹ so kí ó tó wa lóde o ṣùgbọ́n òun ni gbogbo bẹ́ẹ̀ nìkan ọjọ́ kan nìyẹn. ìgbà míì dẹ̀ ń bẹ tí yorùbá lè fẹ́ ṣe ní múdùmúdù dáná oúnjẹ fún èèyàn ọgbọ̀n oúnjẹ tí odidi gìrìpá lè jẹ lájẹ yó sotiye kì í sẹni tí èyí jẹun o ẹni tí máa jẹun tí ó jẹ yó fìdíyà lọ sotiye lọba ti ṣe báyìí o ti ṣe náà nìyẹn kọlọ́wọ́ bá kí ìwọlá rẹ̀ ká kí o kún wa lọ́wọ́ insha Allah ta'ala iṣẹ́ masjid wa gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ kọ́lọ́n kó bọ̀ wàhálà sórí ẹ jẹ́ kí a dá sí iṣẹ́ ọlọ́run account number wa account account details zero five one nine nine three four four five nine GT Bank zero five one nine nine three four four five nine GT Bank tí a bá wo masjid ẹ rí i pé iṣẹ́ ò dúró ń bẹ̀ tọ́ọ̀nù granite kan sì granite kì í ṣòwò kékeré àwọn iṣẹ́ sì ń lọ níbẹ̀ so abẹ́ Allah subhanahu wa ta'ala kí ọlọ́wọ́n bá kọ́mọ́ṣẹ́ ẹ̀kún wa lọ́wọ́ lérí ẹ̀ kó bá wa ṣe bẹ́ẹ̀ yẹn gbé ten million wá sí yóò wọlé bẹ́ẹ̀ sí ẹ fẹ́ lè má dìgbà sọ́kọ̀ ló jẹ́ pé ṣé ọlọ́run náà ní í ṣe ọwọ́ òdúró ń bẹ̀ bó bá ti ń sọ yìí náà ọwọ́ òdúró ọwọ́ òdúró àṣà ìwọ̀n bíi tábà ti rí náà à ń ṣe tọ́wọ́ bá ti dúró níbi ká padà parí ẹ̀ náà ní ìjà sí i so látara àdélé má ronú wípé o lówó ńlá ah ká ní mo lówó ńlá ni mọ̀ dàrẹ́ láàmú ìwọ̀n bẹ́ẹ̀ tó níhùn náà dà sí ìwọ̀n bẹ́ẹ̀ tó níhùn dà sí owó kéékèèké kéékèèké tó bá ti pọ̀ yóò di púpọ̀ náà sọ ọlọ́run bá kí ó bọ̀ wá láṣìírí o kí ó sì jẹ́ kí a fi ẹ̀lú àlàáfíà lo masjid náà nígbà tí a bá parí ẹ̀. bi rahmatihi ya wa sallallahu ala nabiyyina muhammad. ọmọ ìyá wa tí à ń gba fisẹ̀bí láì fún tí wọ́n ní accident alhamdulilayi owó tí nínú two hundred and fifty thousand tán fẹ́ fi ṣe operation àti rí one hundred and ninety five thousand báyìí ah, ó ń kú bí nǹkan bí fifty five thousand anígbà kókó pẹ̀lú ọlọ́run yóò pè náà ẹlẹ́ẹ̀kejì ká má gbàgbé àtàwọn tí a wà lọ́nà jíjìn a fẹ́ ṣe ah, internal launching fún masjid wa tó bá di yomu sabt ọjọ́ sátọ̀dẹ̀ tí ń bọ̀ abá ti parí tafsir kò náà láṣẹ gbogbo tọ́lọ̀ bá fún kálukú lágbára ẹ̀jẹ̀ kan fi dá sí tọ́lọ̀ àwọn tá a wà lọ́nà jíjìn náà pẹ̀lú bá a ti sọ àkáǹtì yẹn náà a lè máa sọ fún wa pé èmi náà ti sẹ́ǹdì iye báyìí sínú àkáǹtì pẹ̀lú ògo ọlọ́run bàbá bẹ̀rẹ̀ sí ń ṣe bá ń díẹ̀ díẹ̀ á rí àṣeyọrí lérí ẹ̀ insha Allah subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة